bẹ́ẹ̀ mi ṣe mọ̀ nǹkan tẹ́mi sọ ni wo sorry, ọ̀rọ̀ ẹ babe you shut up shut up just get out of my house wọ́n jẹ́ kí n bẹ́ yìí. ẹ wọ ẹ máa rẹ jẹ bọ bóun bó ṣe mọ wa tẹ òun yẹn kí lórúkọ yín. ẹ ẹ Latana ni sir. Latana mi ò sáà bí orúkọ Yorùbá that's that's not that's not a common name. Well. Ọmọ Ìbò ni ni. Mi ò ṣọmọ Ìbò, ọmọ Yorùbá ni mí sà. But um, ilẹ̀ Hausa náà bí mi sí, bẹ́ẹ̀ ni mo lè dàgbà sí. Ṣé irun ìgbẹ́ nìkan ló ń ṣe ń ti ní àwọn? Mo ṣe ṣe àwọn business pẹ́pẹ́pẹ́. Please, I'm not going to repeat myself again. Fi ilé mi sílẹ̀. Si